gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé olódùmarè ọba mímọ́ tí ò lè rí yóò mọ̀ fi ìṣọ́ àtàbò yín ìṣọ́ àtàbò rẹ̀ bo ẹnìkọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ náà ni àwa náà olódùmarè yóò mọ̀ fi ìṣọ́ àtàbò rẹ̀ bò wá. ètò owó ètò yín náà ni ó tún dé sí etí afẹ́fẹ́ eléyìí tó ń ti ẹnu èmi ọmọ yín jáde ìyá nífa ifá fún mi láyọ̀ àṣà àti ìṣe Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé iṣẹ́ ilẹ̀ wa tó jẹ́ iṣẹ́ Yorùbá òun ni iṣẹ́ tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ a ti sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ náà ni a ti bọ́ sí ipa iṣẹ́ ọdẹ à ń jayé lóko bí àwọn ìjòyè o orí ọ̀kẹ́rẹ́ orí àparò tèrè lórí iyán ṣẹ́rí pé bákan náà ni bí àgbẹ̀ bá kó sùúlẹ̀ kọ́dẹ pa ọ̀kẹ́rẹ́ kó pa àparò tí wọ́n sè lọ́bẹ̀ kẹ́yìn kó múra wọn àwọn adẹ́mu tán náà gbẹ́mu dé tán mú lè ọkàn wà balẹ̀ wọ́n àmọ́ wò pé bò làwọ̀ ṣe ń jọ́ lọ́ba wọ́n ní mọ̀ pé iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ọdẹ ìkan náà ni wọ́n àfọwọ́sowọ́pọ̀ wọn ni ló mú ara ẹ̀dá ènìyàn jọ́lọ̀ ọdẹ a jẹ́ kó yé wa yí pé Ògún ilẹ̀ ni àkọ́kọ́ tó kọ́kọ́ dọdẹ mo ní a lè sọ pé gẹ́gẹ́ bí ìtàn ṣe fi yé wa a lè sọ pé torí mo máa ń sọ pé ẹ mọ́ gbàgbé pé ọmọdé ni mí ọmọ kékeré ni mí ìtàn ò sojú mi ni mo ṣe máa ń kọrin pé bọ́mọ ò bá tàn abárọ̀bá ìtàn ni mo gbọ́ o àrọ́bá ni mo gbọ́ o kò màmá kú sojú mi pàrékè kò sojú mi o a lè sọ pé bí Yorùbá ṣe ṣẹ̀dá sílẹ̀ iná ni iṣẹ́ ọdẹ náà ti ṣẹ̀dá sílẹ̀ torí Ògún àti gbogbo àwọn irúnmọlẹ̀ bíi Ọbàtálá àwọn ni wọ́n kọ́kọ́ wà ní Ilé Ifẹ̀ kó tó di wípé àwọn òòṣà yòówù ẹ̀yìn kó tó di wípé Odùduwà kó tó di pé òun náà wá padà tẹ̀dó sí Ilé Ifẹ̀ Ògún lẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ pa ẹranko gbó nígbà tí ẹrangbó tí ó ń dà wọ́n láàmú ní ibi tí ilẹ̀ ti fẹ̀ tó ń jẹ́ ilé Ifẹ̀ lónìí àtìgbà náà ló ti wá dàṣẹ tó fi ṣe wípé gbogbo ọdẹ tó bá ń lọ sí igbó ọdẹ asun ìjàlá ní ìjẹjọ wọn á sun ìjàlá wọn á kọ́kọ́ bógun wọn sun ìjàlá fi kí Ògún bẹ́ẹ̀ náà sì ni tí wọ́n bá ń sin ọdún Ògún a jẹ́ kó yé wa pé wọ́n á sun ìjàlá wọ́n mọ̀ dárin wọ́n á tún mọ̀ forin búra wọn bí irú ọdẹ tó ṣe wípé bóyá kò rí ìbọn yẹn dáadáa bóyá kò rẹ́ran pa wọ́n mọ̀ ń kọrin pé yóò jọrún lá pàǹsága ọbẹ̀ ọlọ́dẹ tó rẹ̀ dá o tí ò mẹ́ràn bọ̀ yóò jọrún lá pàǹsága ọbẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ torí oríṣiríṣi ẹ̀kọ́ ni ló wà nínú ìjàlá wọ́n mọ̀ fi ìjàlá kọ́ ìyàwó ilé wọ́n mọ̀ fi kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ ní ògùn adájọ́ ògùn adájọ́ ògùn adájọ́ obìnrin tó rojú ẹ̀ bíi mọ́kọ rẹ̀ ògùn adájọ́ ìyún obìnrin tí bá máa ń rojọ́ ọbú tó ṣe wípé máa ń parọ́ ọmọkọ wọ́n máa ń fi bù wọ́n mọ̀ tán ni kíní ni wá kíní ni wá ò kíní ni wá adélébọ̀ tó dirun ẹ̀ lónìí fún ẹran àyẹ̀jẹ̀ ìjọdẹ kíní ni wá kiri jẹjẹjẹ kiri jẹjẹjẹ ọmọ gbọ́ ògùn kọ̀rọ̀ bìtì kọ̀rọ̀ bìtì kọ̀rọ̀ bìtì ògùn kọ̀rọ̀ bìtì kọ̀rọ̀ bìtì kọ̀rọ̀ bìtì ògùn bẹ nílé ògùn bẹ lóde wọ́n á máa kọrin bẹ́ẹ̀ ni onílù náà ni ó mọ ni ó mọ lùlù sí wọ́n tò ní ó tó onílù ọdẹ ni bàbá ló tó onílù asisinmi àìtó onílù akànjàgbọ̀n ẹ̀yin ọmọdé ṣe gbẹrin bẹ́ẹ̀ gbẹrin àwọn náà mọ ní orin tálùkù bá dá lọmọ rẹ̀ ẹwọ gè n ó tún dárin mi wọ́n tò ní ogún náà ni ó wọlé dọjẹ o ogún náà ni ó wọlé dọbẹ níná ni lájò ní ń wọlé dẹ ni ogún náà ni ó wọlé dọdẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ kọrin obìnrin tó bá lọ́bùn wọ́n máa ń kọrin bù ú bẹ́ẹ̀ náà sì ni wọ́n á tún máa sùn jàlá láti fi sọ ọ̀rọ̀ nípa ìrìn àjò bí gbogbo ọ̀làjú ṣe ti dé bá àwọn ọmọ ọ̀sìn tí ó ṣe wí àwa ọmọ ọ̀sìn tó rọ́mọ ọ̀sìn lèmi náà àwọn ọmọ ọ̀sìn tó ṣe wípé aṣọ tó fọmúlẹ̀ tó fi ìdodo lẹ̀ tó fàyà ìní a máa ń fẹ́ wọ̀ àwọn ọdẹ wọn a máa kọrin bú wa wọ́n lè ní má gidari igida igi náà lówó lugi ọ̀pẹ́ wó lọ́pẹ́ ọ̀rọ̀ kan kúkú ń gbé mi lọ́kàn bẹ́ẹ̀ ni wí máa wí bẹ́ẹ̀ kúkú ní ń sọ bẹ́ẹ̀ bá ní mọ̀ wí àti mọ̀ kẹ́nu mi àti ra bí ọ̀gẹ̀dẹ̀ ọ̀rọ̀ àwọn ọmọ sì ló kúkú ń gbé mi lọ́kàn ó jàre bí wọ́n bá kúkú múra tán wọn àwọ̀sọ tí ò dókè tí ò délẹ̀ wọn àwa gbòòrò bó méjèèjì àyà síta wọn àmọ́ fi polówó kiri ẹ̀yin lẹ ń bàyé jẹ́ ẹ̀yin lẹ ń bàyé jẹ́ ẹ̀yin lẹ ń bàyé jẹ́ ẹ̀yin lẹ ń bàyé jẹ́ ẹ̀yin lẹ ń bàyé jẹ́ níbi ẹ bá dé ṣeré àṣẹdọkọ ẹ̀yin lẹ ń bàyé jẹ́ ó lù ó tún sọlù sí ìyún ni wọ́n fi bú àwọn ọmọ ọ̀sìn tó ṣe wípé wọ́n àwa ọmọ ọ̀sìn tó ṣe wípé àmọ̀jù ká mọ̀ múra ká mọ̀ múra ìníbàwí lọ oríṣiríṣi ohun ni ló wà nínú ìjálá gẹ́gẹ́ bí mo ṣe fi sọ wọ́n máa ń fi ìjálá wọ́n fi máa ń bu ọ̀bùn obìnrin tó bá lọ́bùn wọ́n fi ìjálá bù ú obìnrin tí wọ́n fi ó tún wà rẹ̀ ṣe wọ́n á fi ìjálá bù ú bẹ́ẹ̀ náà ni obìnrin tó bá ń bóra ìjálá wà fún wọ́n máa ń fi ìjálá wọ́n fi máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà wo irú in tí mo fi bẹ̀rẹ̀ pé wọ́n máa ń fi ìjálá bú ọdẹ tó ṣe wípé bóyá ìyàwó rẹ̀ ti ń sọ fáwọn ọdẹ ẹgbẹ́ pé bàbá ìgan ó ti pẹran tipẹ́ ó ti ṣe gbá ó ti ṣàwo bẹ́ẹ̀ sì ni àwọn Yorùbá bọ̀ wọ́n ní bí ọdẹ bá ròṣẹ́ tó ro ìyà tó bá délé kò ní bú èèyàn lẹ́ran jẹ́ o ọdẹ ò tún gbọdọ̀ sáhun ọdẹ ò gbọdọ̀ sáhun ẹran o ìdí tí ọdẹ ò fi gbọdọ̀ sáhun ẹran ni wípé iṣẹ́ ayé ni iṣẹ́ tó sì lágbára ni pẹ̀lú orí táyé orí kẹ́hìndé tí ó ń fún ní ẹran yóò tún jẹ́ kó máa rí ẹran pa bẹ́ẹ̀ sì ni ẹran ò ní dojúkọ wọn a tún máa jẹ́ kó yé wa wípé ọ̀pọ̀ ọgbà ló ṣe wípé náà máa ń sọ wípé alára mi wípé kí a máa gbàdúà kí olódùmarè kó má jẹ́ kí èèyàn ó dẹran tí ènìyàn bá di ẹran lójú ọdẹ wọ́n fi máa ń dán irú ọdẹ bẹ́ẹ̀ ni tó yẹ pé yóò wò pé ìgalà lòun fẹ́ pa ni ìgalà lẹ́ni ó mọ̀ dàbí lójú rẹ̀ olódùmarè ò ní jẹ́ àdàbí ẹran lójú àwọn ọdẹ tó bá ti yin ìbọn mọ́ báyìí òun tó o bà kú. wọ́n sọ wípé wá gbé ń tó ẹran tó pálẹ̀ o wọ́n á gbé yín tó yín tó yanjú lẹ̀ o kí olódùmarè ọba kí ó mọ̀ jẹ́ ká yóò sọ wá di ìgalà lójú ọdẹ tẹbí tará tọmọtọmọ tayataya tọkọtọkọ bẹ́ẹ̀ náà sì ni tí ọdẹ bá gbéṣẹ̀ wọ́n máa ń ṣe ìsìpá fún irúfẹ́ ọdẹ bẹ́ẹ̀ kí ni à ń pè ní ìsìpá ni pé àwọn ọdẹ ẹgbẹ́ rẹ̀ kò wọ́n á kóra wọn jọ wọ́n lè bẹ̀rẹ̀ láti bí alẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní mọ̀ sùn jàlá ìjàlá àrò wọ́n á mú wọ́n á bọ ògún wọ́n á tò gbogbo bàǹtẹ́ gbogbo nǹkan tí gbogbo nǹkan ogun tí wọ́n máa ń kó lọ sí ojú ogun gbogbo ẹ̀ náà ni wọ́n á tò lẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní mọ́ sùn jàlá tẹ́nìkìní bá ti sun ẹnìkejì ó sun ẹnìkẹ́ tó gbà á eléyìí ni wípé wọ́n ń sin orò ọdẹ fún un wípé àbó ṣe kúrò ní àárín àwọn ó dùn àwọn jọjọ àwọn fẹ́ ṣùgbọ́n olódùmarè fẹ́ ju àwọn lọ ní tí wọ́n ń pè ní ìsìpánì tí wọ́n máa ń ṣe fún ọdẹ tí ọdẹ bá gbéṣẹ̀ lẹ́yìn náà a jẹ́ kó yé wa yìí pé ẹ má jẹ́ àgbàgbé pé a jẹ́ kó yé wa pé ọdẹ méjì ni ló wà ọdẹ tí máa ń dẹ ìgbẹ́ ìyún tí máa ń dẹ ìgbẹ́ igbó tó ṣe pé irú wọn wọ́n jọdẹ tó tọdẹ wọ́n wọ́n àǹjẹ̀nu wọ́n lè bá àǹjẹ̀nu jà wọ́n lè bá ẹ̀yìn bóyá ìgalà tó bá di èèyàn tó lágbára wọ́n lè kojú ẹ̀ ọdẹ àkọ́kọ́ nù ọdẹ kejì ni ọdẹ etílé àmọ́ a tún wá ń gbà pé àwọn kan tó ń sọ pé àwọn ọdẹ tí ó ń sọ ẹ̀yìn bíi ṣọ́ọ̀bù bóyá tí wọ́n bá kó ẹ̀yìn tí wọ́n bá kó ọjà sínú ṣọ́ọ̀bù nísìn tàbí ìlú kan àbí àdúgbò kan àwọn èèyàn wọn kì í ṣe ọdẹ torí ní ìgbà ìwàṣẹ̀ olódùmarè ní í sọ ilé olúkúlùkù a lè pè wọn ní ọdẹ tí ń mólẹ̀ a lè pè wọn ní agbófinró tó jẹ́ ti ìbílẹ̀ a lè pè wọn bẹ́ẹ̀ ìdí ni wípé ọdẹ titi wọn wọn kàn ń sọ nǹkan ni ṣùgbọ́n tá ń pè ní ọdẹ gangan àwọn tó ń dẹ̀gbẹ́ adẹ̀gbẹ́ ọ̀dẹ̀gbẹ́ ni wọ́n ń pè ní ọdẹ ọ̀dẹ̀gbẹ́ wọ́n wá yọ gbẹ́ẹ̀bẹ̀ kúrò ni wọ́n ń pè ní ọdẹ àwọn tó ń pa ẹranko inú igbó gangan ni wọ́n ń pè ní ọdẹ olódùmarè ọba mímọ́ tí ò lè rí kò ní jẹ́ kí èmi àti yín ká di ìgalà lójú ọdẹ tọmọtọmọ tayataya tọkọtọkọ o kò ní jù báyìí lọ fún tọ̀sẹ̀ tó bá tún dọ̀sẹ̀ tó bọ̀ á mọ̀ tẹ̀síwájú nínú iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ Yorùbá wa ire o.